فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run orí ajé ìgẹ́tún ọlọ́run ọba kó máa bá òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alaihi wasallam eléyìí ni ètò àtìbùyàn èyí tí àwọn rọ́díàt islamic foundation tí wọ́n ṣe onúgbọ̀wẹ́ abiọlọ́run ọba tó láre ga jùlọ rọ́díàt foundation ọlọ́mọdé bàjẹ́ láìlẹ́ ọ̀la ilaha illallah kókó ọ̀tá ń bá lọ òun náà ni báwo ni iṣẹ́ wa báwo la jọ tànẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ń bẹnu májẹ̀mú tọ́lọ́wọ́n fi gba iṣẹ́ tá a bá ṣe lọ́wọ́ wa kábíjọ tànẹ́bì ni ìyẹn láti ń pè ọlọ́mọ lẹ́yìn àná muhammad sallallahu alayhi wa sallam bí sẹ́wọ́ bá jọta àná muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sí kìnnì yìí ọlọ́run nígbà lọ wà nínú àwọn ọ̀nà tí iṣẹ́ wa lè ti jọta nábì sallallahu alayhi wa sallam òun ni káwá sí nǹkan yẹn gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ṣe máa ń sí ó pàtàkì gan o tẹ́mọ́lá ni máa ń ṣe nǹkan báyìí ìwọ tó jẹ́ mùsùlùmí tó fẹ́ kọ́ lọ́n gbà lọ́wọ́ rẹ̀ tó fẹ́ ṣe àṣedànù sẹ́ béèrè náà ti béèrè pé ẹlẹ́kùn bò lànàbì ṣe ó pàtàkì púpọ̀ bàbá ṣe bá nàbì ti ṣe ọlọ́run nígbà lọ́wọ́ wa o àfi ká ṣe gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó ṣe ṣe a ti fún aláwọn àpẹẹrẹ wa a ti fún a ti sọ̀rọ̀ nípa àdúrà ṣíṣe bó lànàbì ti ṣe asọ́pá zikiri bó lànàbì ti ṣe ẹlẹ́kùn bá ti máa ṣe ni ọlọ́run nígbàṣẹ́ wa nú ọlọ́lá ilaha illallah nínú àwọn tá tó fẹ́ pàkíyèsí àwọn tá jẹ́ mùsùlùmí sí ọlọ́mọ ìyá ṣẹ̀ṣẹ̀ lànà tẹ́ àwọn kankan bẹ tá nẹ́bì máa ń ṣe ẹ̀dàkùn ìyá máa bẹ ẹ̀yà máa rántí bẹ́ẹ̀ pé àfa àti balọ̀ lọ́hún ṣe nǹkan báyìí ànábì ṣe nǹkan báyìí ẹ̀dàkùn ṣe báyìí bó ló ṣe ṣe é ó pàtàkì gan o bàbá ṣe nǹkan báyìí bá ṣe ṣe wọn nígbà lọ́wọ́ o àti fún aláàpẹrẹ tó pọ̀ àti ká ṣe bá níbi sọ̀sán bó ṣe ṣe ni níjọ́ kan ìkan náà àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam mo ti sọ̀rọ̀ náà rí mo láwọn padà síbẹ̀ dáadáa gbogbo àkólébá yé wa wọ́n pè ní Abu Israel Abu Israel yìí ó fẹ́ gbàwẹ̀ ṣẹ́gbẹ́ta fẹ́ gbàwẹ̀ kò sí nǹkan tó burú kákan mo fẹ́ gbàwẹ̀ tó yẹ báyìí mo fẹ́ bẹ̀rẹ̀ náà bá a gbọ́dọ̀ gbàwẹ̀ náà bá ànábì ti gbà a gbọ́dọ̀ gbàwẹ̀ bá ànábì ti gbà ẹni bá gbàwẹ̀ kálukú wọnú mọ́sálásí òun adúntà àníbi abẹ́ ìpẹta ló dúntà ni tí ò wọlé wọn ní àbúsọ ìlú ni ẹni wọlé àwọn náà ti bẹ́ẹ̀ pé kí ní sí mẹ́wọ̀n ó ní zama annahu yasum olóhun gbàwẹ̀ ni o kọ iman àwẹ̀ tóun sì ń gbà yìí àwẹ̀ onídùú ni kọ́dà tẹ́ àrọ́rọ̀ ti ṣàmsì bó bá dúró náà inú òrùn lòun ó dúró sí òun ní dóńbògì á ah, àlẹ́bí ni àìgbàwẹ̀ báwọn mùrúhù ó yẹ pálásẹ̀ ọ̀yá fàlìyẹ́jìlì ẹni kó jòkó fàlìyẹ́ selvin kó sì bọ́ sábẹ́ bọ̀gì fàlìyẹ́ tún sọmọ̀wò fàlìyẹ́ kí máa sọmọ̀wò ẹni kó máa báwọ̀ ẹni ẹ kó máa bá a lọ. ẹ̀wọ̀n kan tí anábì kọ̀ fún pé náà máa gbà rẹ̀ báwọn bẹ́ẹ̀ láyé náà sínú ọlọ́ni ẹlòmí náà kó sínú lé lóun gbáwẹ̀ òun fẹ́ yẹ́ òun fẹ́ fọ́tí fọ́tí yóò lóun sin lọ́wọ́ bá bàbá fẹ́ sin lọ́wọ́ ẹja ṣe bá nàbì tí ṣe lọ́wọ́ ìfọwọ́ ìgbà tẹ́lẹ̀ ìfẹ́ ṣe bá nàbì ò ṣe ṣe ṣe pé kèye pé ànábì tó ń gbàwẹ̀ bó ṣe fẹ́ gbàwẹ̀ ànábì kọ̀rẹ́kì alákàjẹ́ máa gbọ́ ayé dáadáa nínú àwọn sọ́tà fẹ́ ṣàkíyèsí wa sí ni pé kẹ̀yìfìyàtú aljanaza kẹ̀yìfìyàtú aljanaza bàbá sì janaza bó láti ṣe lánàá ti súnà bàbá sì janaza bó láti ṣe lánàá tànẹ́gbà Muhammad sallallahu alaihi sallam adúgbòdọ̀dọ̀ lọ ànábì náà kú bó wọ́n sòkú ànábì bó wọ́n ṣe lẹ́yìn òkú ànábì adúgbòdọ̀dọ̀ lọ ẹni tó jẹ́ ọ̀nkú ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ bàbá ànábì sallallahu alaihi wasallam al-Abbas káwáwé ànábì òun náà sáà dàgbà bóyá pé èèyàn ànábì ló kú bó wọ́n sòkú ẹ̀ ànábì láwọn sàbẹ́ o bó wọ́n sòkú àwọn sàbẹ́ ànábì sallallahu alaihi wasallam bàbá fẹ́ sòkú mùsùlùmí tá a fẹ́ kọ́nà ọba foríjìn tó pé tí ó yá máa sòkú báyìí afẹ́kọ́nà ọba foríjìn láfi ṣe àfikà gbàdà lára níbà Muhammad sọ̀sọ́lá nínú àwọn ọ̀nà táyà fi ń sin lọ́n lónìí tó tako ìlànà tà níbi sọ̀sọ́lá pátápátá òun náà ní ká máa sòkú lọ́nà gbàtà níbi fi sí. àyẹ̀wò ni àyẹ̀gbọ́ o àǹkan ti dé ní sí o wọ́n ní ẹ máa ń ṣàdúrà fókù yín mọ́ ẹnìkan ò ní ẹ máa ń ṣàdúrà fókù o à á ṣàdúrà fókù wọ́n láǹkan ti dé ní sí o ẹnìkan ní ẹ̀gbọ́rọ̀ ṣe ṣàdúrà fókù o kò sẹ́ni tó wí bẹ́ẹ̀ ẹ máa ṣàlàyé ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwọn àáfàá súnà fáwọn èèyàn pé ah, wọ́n ní òun ní àmọ́ sàrà fòkù àmì wọ́n ní bá a ṣe ń ṣe ìyá ànábì ò ṣe bẹ́ẹ̀ àwọn ìwọ̀n abẹ́ lọ́wọ́ ti yínà pé sànábì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní eh, eh, òun ní àmọ́ sàrà o àwọn ní bá a ṣe sàrà sàrà òkú báyìí ànábì ò bẹ́ẹ̀ níta sọnù ẹnìkan ní àṣà òbòkù sàrà òbòkù ànábì sallallahu alaihi ó ní afẹ́lẹ́ àtàsọ́dẹ́kọ̀lẹ́ ha ṣé ní bá ti sàrà fún ọlọ́run ọgbà anábì ní bẹ́ẹ̀ ni anábì wa ni ó wá ní kí ni kó fi sàrà fún anábì sákì yìí máa ṣe gbẹ́kànká fáwọn èèyàn gbẹ́bọ̀ fáwọn èèyàn ládá tán bá ń rí bí tí wọ́n ti ń mú omi òun ní ìwọ̀n àbọ̀kù ẹ̀ wọ́n ti sàrà sí kílà kó ń sàrà anábì sallallahu alaihi wasallam ànẹ́bì tó ní ká ṣe sàárà ó ti sọrú àwọn èèyàn wo láṣe sàárà fún káfẹ́ ṣe sàárà fún kùnyìn nílànà tànẹ́bì sọ̀rọ̀sọ́lá òun ànẹ́bì sọ yìí bẹ́ẹ̀ sàárà bó o láṣe sàárà ànẹ́bì sọ̀rọ̀sọ́lá ó láwọn fẹ́ sàárà fún òun lè tẹ́ pé kò ní kápá tó lè jẹ́ ńlé tá lè fi wégbé ẹbí yẹn ńlá bí ló méjì ńlé tó lè jẹ ló ń jẹ kò ní ńlé ànẹ́bì tó wà bá lọ́sàárà tọ́ sí ìtẹ́pẹ́ ń sàárà ní ká fún ẹni tí ò ní tẹ́pẹ́ oúnjẹ lọ́fẹ́ fún yàn ẹni tí ò rí jẹ ni ọ fún tẹ́pẹ́ owó lọ́fẹ́ fún yàn ẹni tó nídìí owó lọ fún ni ọ fún ṣẹ́kẹ́tì nísìnyí ìtàpẹ́ sàárà nù ẹ wá já ẹwọ̀nà táwọn gbà ń sàárà lónìí kókù ẹlòmí ò lówó náà ọmọ olókùú yìí ó lọ jẹ gbèsè ni o ẹlòmíì òkú yìí owó tán ná níbi ẹgbà tó kú tán láwọn àmì sàárà yìí tẹ́ bá ná lé lérí pé ó lè mọ́ kú o àwọn bá ti àwọn èèyàn yìnyín kọ́dá ah, àwọn tẹ̀ gbìyànjú ọgbìyànjú omi kan wà bá dán obìnrin kalẹ̀ lókàn lọ́bí tí ó lọ wọ́n fẹ́ máa gbayì lẹ́yìn òbí wọn bẹ́ẹ̀ ni wọ́n yé sọmọ dáadáa wọn bú ni wọ́n jẹ́ níwájú ọlọ́run bá wọ́n ní tọ́lá ah, ẹni tá a máa ṣe sàárà fún ọ̀nà tí ò ní ni tọ́bá fẹ́ ìsàrá fún kù yín àkọ́kọ́ wọn èyí dájọ́ ìsàrá ìsàrá jọ kẹta kò sínú súnà ní Muhammad asòkú ìsàrá jẹ́ kẹrin wọn ìsàrá ìsàrá bá ẹbí pé gbàdá wípé gbogbo wọn ìsàrá nàbí kò sí ń bẹ́ àkọ́kọ́ ń tí ẹ̀ lè ṣe tó dáa jù láyé ní àwọn ìsàrá fún kù yẹn ó lànà bí àdájọ́ arábìnrin yẹn arákùnrin tó lọ bá nàbí sọ̀sọ̀lá tí bàbá rẹ̀ bá kú tọ́lá ìṣọ́dákọ̀ fún un tó lè ṣe tábìlẹ̀ àwọn èèyàn àwọn tí wọ́n tálíkà àwọn ni wọ́n máa lò ó lọ́gbẹ́ kànga nígbà yẹn bá tún kájú kànga lọ lọ́gbẹ́ bọ́ọ̀lù kọ́ wá gbẹ́ ló kan òbí òun anabi sallallahu alaihi wasallam anabi ní idha mata insan aw ibn adam anábì ní tọ́mọ anábì aláwọ̀ bá ti kú nǹkan tà ánì àmàlù àwọn ẹsẹ̀ ẹ̀nà ti tánà nu sàrà ti ń ṣe kò rí ṣe mọ́ ìní tún kí kò rí kí mọ́ àyẹ̀tí ń gbà tí lára rẹ̀ ti ń pọ̀ ìlàmì sàlàsì àfikà mẹ́ta ìlàmì sọ́dakọ́tì járíyà nínú tó lè sẹ́kù fókù tó bá kú tán tó bá kú bẹ̀rẹ̀ sọ́dakọ́tì járíyà sàrà àtẹ̀yàn ṣe tí wọ́n ń kọ̀ntínú tí ò dúó nínú sàrà tí ó máa lọ tí ò ní dúó fún òkú tí ẹ̀ lè ṣe fún ìfúnyàn òun lànà bí encourage ẹnìyẹn sí tó bá dà lálẹ́ bí máa ń pa àwọn sàbí rẹ̀ sí ó ní kó gbẹ́ kànga fún wa gbé kànga yẹn continue ni gbógun gbàtà yẹn bá ti mú kànga yìí ládọ̀ mọ̀ bó kú yàn ẹ̀ sì fẹ́ nìkan ní lọ bíbọ́ òkú fẹ́ pọ̀ afẹ́ni tó ṣe kí ni tó ní bùkátà sí ẹ mú lọ dáadáa tó bá jẹ́ sí pé ìwọ ò lágbára ilé yìí òní ọ̀ lágbára kànga ọ̀gbàgbà bọ́ọ̀rù àhá oúnjẹ ni wọ́n rò pé mo fẹ́ oúnjẹ sàrà kò Islam ò ní a máa fọ oúnjẹ sàrà ẹni mo ní pé máa fi àwọn èèyàn jókòó fún wọn ní sàrà ọwọ́ àwọ ọ̀láìsọ̀fẹ́rà ní ọwọ́ aláìsà márùn ọwọ́ wọ́n gba orílẹ̀ pápátá láwọn òbí yóò ṣe ọgbẹ́ àwọn olókùn díẹ̀ káàtó fún àwùjọ máa wọ́n fún wọn ní kíkọ̀ kan lọ́lé wọn máa wọ́n fún wọn ní kíkọ̀ kan lọ́lé wọn ẹ̀fọn lówó ìsì kọ́lá ìpọ̀ fẹ́ pẹran náà sí kò sí tó burú bẹ́ẹ̀ but kó má jẹjọ kẹta kó sì má jẹjọ kẹjọ má dájọ́ sí fúnà mo lówó mo fẹ́ sì sàrà fún mi bàbá mi tó ti kú láti jọ yìí mo lówó mo fẹ́ sì sàrà fún kò nídìí kọ́ pé àwọn èèyàn jọ kọ́ lọ́n sì sàrà ẹ̀fà àwọn ìgbìyànjú báyìí fún nítorí pé bá pe sàárà àtọ́ pé ọ́ pe àwọn olóòlẹ̀ máa ń pe ẹkùn tó síà wọn agbé mọ́tò bẹ̀bẹ̀bẹ̀ wá sáwọn tí wọ́n jókòó tí wọ́n ju mọ́tò bẹ̀bẹ̀ wọn ni ṣé àwọn yìí òní sísàrà ni wọ́n ń jẹ ẹni ẹbí lọ ara yín sísàrà ni wọ́n ń jẹ bí àwọn tó bá ní bùkátà sí wọn bá jẹ mẹ́rin máa fún wọn bẹ́ẹ̀ ní àwọn oúnjẹ àwọn àlejò mi ní o ẹ̀yìn àti pé ẹ̀sùnkú lẹ́yìn ẹgbẹ́rin sí ẹ̀yìn sí àjọyọ̀ ní tẹ́bá fẹ́ ṣe o sàárá òkú ọ̀nà tágbà sínú ẹsẹ̀ lánàá tàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú nǹkan tẹ́jà òṣìṣẹ́ ọ̀dà àwọn ìlẹ́lẹ́ abiola ọba lẹ́kẹ́ ọlá mọ́sàkùn alágbóyè ẹ̀sìn ọlọ́run la ilaha illallah yẹn láti dúró ní èyí tá a sọ yìí kọ́lọ́jọ́ sàmàlì fún aláwàlì kìyàmá ayé bá amẹ́lẹ́ fẹ́ pè alẹ́ yẹn ẹ kò wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ ya ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.